Thank <laughs> you. ìlẹ̀kẹ̀ kí ni ifá àdín ìlẹ̀kẹ̀ kí ni àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú òṣogbo. ìdí ìlẹ̀kẹ̀ ni odù ifá tí ó tẹ òṣogbo kí olùtìmẹ̀yìn àti láàrọ̀ tó dé òun ni òòṣà kan tá à ń pè ní ohun tó tó ohun tó tó ló ti wà kí tìmẹ̀yìn àti láàrọ̀ tó dé ohun tó tó gan-an ló ti kọ́ gbìmọ̀ láti dáṣẹ́ ìlú yìí kó tó di pé òun wá wọ̀lú ti tìmẹ̀yìn ló kó èrò wọ̀lú ohun tó tó gan ti dá ipá lọ́wọ́ Ọ̀rúnmìlà omi kóhun ru omi borí afárá òrùlé gàgàgà ó dàbí òkè ẹ̀là wọ ẹlẹ́rìn adúbá fún ẹlẹ́rìn ṣàjèjé nítorí ọmọ eníjìmẹ̀ wọn ńlọba dá ìdín ìlẹ̀kẹ̀ ńlọba dá irinwó ẹ̀fọ̀n ẹgbẹ̀rin ìwo òjìmọ̀lé ọ̀rún bàtà ọ̀hún oníṣàngó igba àṣẹ rẹ adíbáfún lúbẹ́lúbẹ́ tí ń sawó lòde òṣogbo yóò lọ rè wọ̀ nílé ohun tó tó alárè ohun tó tó ọmọ abìnrin bíi ẹni tí ń ọmọ abùkán ohun tó tó yìí ni Ọ̀rúnmìlà dáfá fún pé ìlú yìí ó wà ní orí kan òru kan bọ́ọ̀ ló ṣe di ìlú ńlá wọn ò ní igba ẹyẹlé igba ọ̀kẹ́ owó wọn á gbọ́ tán nìkan da ẹyẹlé sílẹ̀ kẹyẹlé máa fò lọ kó máa fò bọ̀ pé wọ́n máa kó ire wá ètùtù tí ohun tó tó ṣe iná ń fa àyàbádó òun ló mú àwọn lárọ̀ àti tìmẹ́yìn tí wọ́n fi kó èrò wọ ìlú toronto tó òun nìkan ní ń gbé níbẹ̀ òkè rẹ̀ náà ni a pè ní òkè òǹdòdó lẹ́ẹ̀kan nígbà tí Ọ̀rúnmìlà wá ṣe ètùtù fún Òǹtótó ó tún padà wá láti wá bẹ ìlú o pé báwo ni ìlú ṣe ń lọ sí wọn ní ìlú ti ń gbèrú o gbogbo àwọn èèyàn ti pọ̀ nínú ìlú àwọn babaláwo náà ti wà ẹlẹ́dìnlógún wà àgbẹ̀ wà oúnṣẹ́ wà oko wà gbogbo àwọn èèyàn alágbẹ̀dẹ oníṣòwò Ọ̀rúnmìlà wá bẹ̀rẹ̀ sí gbé ní ìlú ń wá da ifá ìtàn orúkọ tán òkọ̀ọ̀kọ́ sọmọ pé ó ti gbọ́ fún ẹgbà lóbìn bí ọ̀kọ̀ọ̀kọ́ ṣe dodo ni mò ń bá bọ̀ ọ̀kọ̀ọ̀kọ́ ti wá gbọ́ pé Ọ̀rúnmìlà lọ́kọ Ọ̀ṣun wọ́n sì ti bímọ fúnra wọn ti ṣe ó ti wá ń rẹkẹ rẹ̀ lẹ́gbẹ́ à bàbá ń fáwọn ló tún wá sílùú yìí ó lọ ṣe àkàbá ó lọ ṣe gbẹdú ọ̀dọ̀ gbogbo ogun táwọn tẹ́ fi jà òun là bá dé gbàtọ́rùn mi là dé ní àárọ̀ ọjọ́ kejì báyìí ọkàn jí wá ni ló bá ní ẹ̀lẹ́lẹ́ o ta ni bàbá tó wá dátò tu bẹ̀ ni bàbá lòún béèrè ó ní òun ní ìlànà àná àná náà wọ́n dé. ya àràbà wo látò tu fẹ̀ ni o. kí wọ́n yọjú sọ̀hún ẹ̀lẹ́ o ẹ̀yin ó ní wọ́ọ́ lọ gba obìnrin o bí wọ́n sì ń yọ àṣẹ.

àwọn omi tó di òòṣà pé ọkùnrin wà lára wọn obìnrin wà lára wọn kò sì jẹ́ ni. wípé Ọ̀rúnmìlà wá dáṣẹ ìlú Òṣogbo tí Òṣogbo tó gbèrò tó wá tó bá ti wá wá kò tí ì sí tìmọ̀ẹ̀ kò tí ì sí láàrọ̀ ní gbogbo bàtà ń wí. Òṣogbo ti ń bẹ kí láròyé àti tìmọ̀ẹ̀ gan tó dé. nígbà tí Ọ̀rúnmìlà bá ti wá dé àwọn ẹlẹ́ta àwọn ẹlẹ́rìn àwọn ẹlẹ́ǹdínlógún kò wá ní rí ṣe mọ́ tó bá gbọ́ pọ́nrún ńlá débẹ̀ ọ̀dọ́ rẹ̀ ní gbogbo àwọn èèyàn ọmọ gbogbo èrò ọmọ bó bá sọ̀sẹ̀ kan tó bá lò yọ ká ogun wọn lọ́wọ́ dì ní pé bá lọ sọ fún ohun tó tó pé bàbá tí máa wá ìké dáhùn oríṣẹ̀ èyí tó ti ṣe iná ó ti tọ̀ wọ́n ti bá a tẹ̀lú wọ́n ṣe ogun ọ̀jà lù ú wọ́n ní kẹ́yẹlé ọmọ fòlọ́fòbọ̀ àwọn èèyàn ti ń ya àyà bá dúró àwọn oríṣiríṣi ẹ bá wọ̀ ẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá tẹ̀dó sótò pé oríṣiríṣi ìlú wọn ti ya wá láti Ògbómọ̀ṣọ́ láti tó láti Ìfọ̀n látẹ̀rìn láti lòkú láti Èkó láti bí wọ́n ṣe ya wá nù ìfàn ló ló fà wọ́n wá lẹ́bàá tí bàbá mi bá ti dé o ẹ pé ètò ti bá a ṣe náà ó ti tó lòun náà bá wá ọ wá wo ohun ọ̀ṣun ó wá wo ọmọ àti òdìjọ́ kẹta ní ẹ̀kú òrùn ẹ̀ka àbọ̀ ẹ̀sìn wọn. ìgbò wa ni ẹ mà ń lọ báyìí ah, ìlọ́bọ̀. mo ẹsẹ̀ dé ni. ebó ń sẹ̀ dé ni ẹ ń ní táwọn tiẹ̀ wò náà ni pé gbogbo bẹ́ẹ̀ tí bá a ṣe ẹ̀ tí bá a ṣogun ọ̀jàlú ìlú sì ti ń tòrò àwọn èèyàn ti ń wọ̀lú pé tẹ́ bá a ṣe náà. ní jóun àìdè bá fàparí zoom àlejò owó ilé tó lọ ni. ọ̀pá òṣòro tí ọ̀rùn làwọn fi gúnlẹ̀ ọ̀pá òṣòro ìyẹn máa mú rìn gẹ́gẹ́ bí ọ̀pá àtìlẹ́yìn jọ̀hún bí àwọn bí àwọn ọ̀pá bí àwọn bó ṣe rí ni. bọ́pọ̀ òṣòro ṣe rí ni. bó ṣe rí ni tó bá ti dé ìlú kan àbí yóò fi gúnlẹ̀ ńlẹ̀ bó bá ṣoṣù mẹ́ta ni wọ́n tó lọ níjọ́ tí bá lọ ló bá fa òṣòtú ló bá kọ ìdí

àwọn tó wà nílé ò bọ́ta ní ẹ ké làwọn èèyàn bá ké lọ dí ẹ gbà o gbogbo nǹkan mọ̀ ti dàrú kí ló dé wọn ni nǹkan táwọn ọmọ rí lẹ̀ báyìí báyìí báyìí ohun tó tó àti àwọn ṣe fún Ọ̀rúnmìlà níbo ló wá wà ló ti lọ lọ ibi tẹ́ ń gbé wá bá ni òkè. akétókùn ibì kan wà tó ń pè ní akétókùn lónìí odò yẹn wà bẹ́ẹ̀ náà babaláwo bẹ́ẹ̀ náà kọ́ gbó fásì òkèún bẹ́ẹ̀ ni lọ́sùn bá ké sí Ọ̀rúnmìlà pé ká dákun dákun mọ́tẹ́lú yọba jẹ́ ìwọ náà lọ tẹ̀lú yìí ìwọ náà lọ ṣèlú yìí ìwọ náà ah, dákun wọn ti àjọṣepọ̀ àwọn onítìkì bá ṣe ti Ọ̀ṣun báyìí nísìn kò sí ibi tí òun bá gbé ti bínú kú òun pé ibẹ̀ dídáná ló bá lọ dáná kán lọ tọ́jú igba eku kán lọ tọ́jú igba ẹja kan gbogbo nǹkan nígbà nígbà wéré wọn ti kó dé ó lóun tún okùn bíi kó lọ́rùn ará Òṣogbo lónìí ó ní gbogbo nǹkan tá a ti ṣe sí i pé kó lè máa gòkè pé yóò máa lókìkí ṣùgbọ́n wọ́n máa bínú ìlú Òṣogbo yìí láì jẹ́ pé ó ṣe onítorí pé ìtẹ́ni kò wọ́n máa lọ sí nìsín

tẹ́ ẹ ní fún àwọn ọmọ bíbí ìlú Òṣogbo àti àwọn ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ní South Africa níbi gbogbo káàkiri àgbáyé ní Europe kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní. ìmọ̀ràn tí mo ní fún wa gẹ́gẹ́ bí Yorùbá gẹ́gẹ́ bí ọmọ bíbí inú orílẹ̀-èdè àbí ìlú kọ̀ọ̀kan àbí ibi yòówù tá a ti wá wípé ká má sọnù ká tó sọnù ká má wà wa ká má ṣèṣe wa ká má ṣèṣe oníṣe orílẹ̀-èdè tí ò bá ti máa ṣèṣe tiẹ̀ ká máa jóúnjẹ ilẹ̀ wa ká máa wọṣọ ilẹ̀ wa kò sí nǹkan tó yẹ kó tini lójú nínú nǹkan àbínibí wa gbogbo àwọn orílẹ̀-èdè tó da lágbára lónìí tí wọ́n sì dá wọn mọ̀ táwọn náà bá fẹ́ dára ká kán dá wa mọ̀ lágbàáyé nǹkan ìbílẹ̀ wa ni ká máa ṣe orílẹ̀-èdè tí ò bá máa ṣe ìṣe tiẹ̀ ìṣe oníṣe ni ó máa ṣe ìwà oníwà ni ó máa wò ká máa ṣèṣe wa ká máa wùwà wa oúnjẹ ilẹ̀ wa ni ká máa jẹ aṣọ ọ̀lẹ̀ wa ni ká máa wọ̀ gbogbo nǹkan ìbílẹ̀ wa ni ká máa ṣe ká lè bà ní ìdánimọ̀ tá a bá ẹ̀yìn gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé lónìí tí wọ́n di alágbára bíi China bíi Japan bíi India wọn ò fi àṣà àti ẹ̀sìn gbogbo nǹkan wọn ìfi ṣeré wọn ò fi lélẹ̀ ó sì jẹ́ kí wọ́n ní ìdánimọ̀ ó sì jẹ́ kán lágbára orílẹ̀-èdè wa Nàìjíríà náà àwa náà lè padà sí ẹsẹ̀ àárọ̀ ká máa ṣiṣẹ́ wa ká máa hùwà wa ká má ṣe sin oníṣe ká má bàa mọ hùwà oníwà.